bí wọ́n bá bí ọ ní twenty one of march sí nineteen of april abẹ́ ìràwọ̀ aries ló gbà wáyé àwọn ìwà tó ọmọ wùrè inú bíbí àbíjù bí wọ́n bá gbé ìbínú dé bí ìkílẹ̀ ó dòru wọn kì í tún gbàmọ̀ràn ọmọnìkejì ẹnikẹ́ni tí wọ́n bá bí sábẹ́ ìràwọ̀ yìí kó sọ́ra fúnú bíbí kó lè rọ́nà gbégbà bí wọ́n ṣe máa ń bínú tó wọ́n lọ́pọ̀lọ́ ká gbé ìmọ̀ tuntun yọ wọn kì í fẹ́ ṣe kọfíkọfí wọ́n yára ronú wọ́n sì ní ìgboyà bí wọ́n ṣe fẹ́ràn àṣeyọrí tó ni wọ́n tó máa ń ní ìrẹ̀wẹ̀sì ọkàn pẹ̀lú àròsù ìwọ tí wọ́n bí ní twenty one of March sí nineteen of April ṣọ́ra fún rẹ̀wẹ̀sì ọkàn kó o lè ní láárí láyé tó dágbére fagídí tòun torí kunkun ẹ̀yin ọmọ aries ẹ máa farabalẹ̀ wèrèwèrè bí òrúkọ ọmọ ń kó bá ọmọ ẹlòmíì. ó ti pọ̀ jù. ẹ̀yin ọmọ aris ẹ sọ́ra fẹ́nu ẹnu. ká máa sẹ́nu bébébé kò bá ìràwọ̀ ti yín mu. ẹ sọ́ra fún ìwọ̀ ọ̀dájú o àwọn sẹ́tẹ́ ẹlẹ́sẹ̀ tẹ́ ẹ ti lè tètè jẹ́ èèyàn rèé bíi sọ́jà orí ilẹ̀ òṣèlú oníṣòwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin ọmọ aries tán bí ní twenty one of march sí nineteen of april ẹ dákun ẹ mọ́ ṣe daṣẹ́pọ̀ mẹ́nì kankan torí pé ewu tó ń bẹ ń bẹ ló pọ̀ jù ẹ̀yin tá a bí ní aries ah. àwọn sàárà kan bẹ tẹ́ ẹ fi tètè máa de èèyàn pàtàkì tẹ́sì lówó lọ́wọ́ ẹ máa fi epo pupa tàbí owó pupa ṣe sàárà nígbà gbogbo ẹ sì máa wọṣọ tó láwọ̀ pupa jù kí ah. ìgbésí ayé yín ó lè tètè ní ah, ìtumọ̀ ẹnikẹ́ni tó bá ní ọkọ lábẹ́ ìràwọ̀ aries twenty one of march sí nineteen of april kó súnmọ́ mi ọ̀pọ̀ nínú ọkùnrin wọn kì í ká obìnrin kún wọn kò fi hùwà ọ̀dájú ìràwọ̀ tán bá wáyé ni ìwọ ìyàwó ọ̀dẹ̀dẹ̀ yìí ṣe pẹ̀lẹ́ mọ́ ṣe fi irú ìwà ẹ̀ka kún bínú àkọsílẹ̀ ìràwọ̀ tọkọ yín bá wáyé ló fi ń wúru ẹ̀ níwà ọ̀pọ̀ obìnrin tó gba bẹ́ẹ̀ ìràwọ̀ aries wáyé bí wọ́n bá ti délé ọkọ wọn máa ń dowó yọkọ lẹ́nu àwọn gangan gan la rí jàgbá òkò ìwọ ìyàwó tá a bí ní twenty one of March sí nineteen of April ṣọ́ra fún òjòwú nítorí ọ̀la rẹ jọkọ̀ ó sinmi sùúrù nìràwọ̀ tó o bá wáyé sì ń fẹ́ bọ́ ọ bá ń ṣe jàgídíjàgan ó ṣeéṣe kó o rí ọbọ mọ́ ọ lára owú jíjẹ tako ìràwọ̀ Harris gbogbo ẹni tí wọ́n bá bí sábẹ́ rẹ̀ kó sì mẹ̀dọ̀ ọjọ́ kan ń bẹ tọ́jú ọjọ́ ògo gbogbo ọmọ Harris tán bí sórí ilẹ̀ ọjọ́ Tuesday lọ́jọ́ ìsàmì ògo ìtẹ̀dó wáyé bẹ́ẹ̀ bá dáwọ́ lóhun gbogbo lọ́jọ́ tuesday rẹ́gírẹ́gí gangan ló máa ṣe bẹ́ẹ̀ bá fẹ́ kọ́lé tẹ́ fẹ́ ra mọ́tò tẹ́ fẹ́ rèlú òyìnbó ọjọ́ tuesday ló tẹ̀wọ̀n jù. orúkọ mi ni alhaji dr suleiman lawal ẹgbẹ̀jì ògbómọ̀ṣọ́. fẹ́nikẹ́ni tí a bá bí nínú oṣù yìí tó ń fi àtúnṣe nínú ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ lọ́fẹ́ kọ́lọ́wọ́n bóun ṣàtúnṣe rẹ̀ kó ti sàárà ní tuesday ní déédéé aago méjìlá ọ̀sán ní orílẹ̀-èdè yìí tó bá wà ìlú yòówù tó bá wà dédé aago méjìlá ọ̀sán o ní kí o mú ẹ̀wà tá ń pè ní èrè abọ́ kan fi sọrí àánú fún oníbàárà tó bá jẹ́ ọkùnrin oníbàárà ọkùnrin kò gbé fún tó bá jẹ́ obìnrin oníbàárà obìnrin kò gbé fún pẹ̀lú ògùn ọlọ́run ìṣòro rẹ àti àdánwò tí ọtọ́ bá ọ tó fi àìmọ̀kànmọ̀kàn tó ti fi ti sẹ́yìn yálà o ti fẹ́ ọkọ tí ó yẹ kó fẹ́ yálà o ti lo aṣọ tí ó yẹ kó lò láyé yálà o ti rin àwọn ìrìn àjò tí ó bá ìràwọ̀ rẹ tí wò ó tiẹ̀ mọ̀ tó bá ti képe ọlọ́run ẹlẹ́dàá tó sì tọrẹ àánú yìí fún oníbàárà pẹ̀lú àṣẹ ọlọ́run ọ̀rọ̀ ló sì yí padà sí rere. ìwọ rẹ As I said, I'm sorry, you know, that is bygone now. But let's move forward. Uh, let me see how we can help you uh, to become part of this campaign.